káàsán ẹ sì káàárọ̀ ẹ ní gbogbo ibi tí Ọlọ́run ti yọ̀ǹda orí ọ̀fẹ́ fún yín tí ẹ ti ń fi ojú ayọ̀ ń wò wá ẹ a kí gbogbo yín pátá ẹ kí ojú kó má ṣe tì yín pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo èyí tí ẹ wá ń wò wá tí ẹ ní challenge kan àbí ìkejì ẹ mo gbàdúrà fún yín wípé ọwọ́ ọlọ́run máa bà lé yín pẹ̀lú àṣẹ Èdùmàrè ọlọ́run sì máa mú yín ní àràdá ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá orúkọ tèmi kò yí padà bàbá confam jp náà ní orúkọ mi mo mú nínú àwọn egbògi wa wá fún yín ni kí ẹ lè jẹ àǹfààní nínú wọn àwọn egbògi tí mo wá mú wá fún yín ní alẹ́ yìí ìkan nínú rẹ̀ ni à ń pè ní egbògi gbogbo nìṣe egbògi yìí dára púpọ̀ gan ó dẹ̀ ti tákù ọ̀pọ̀lọpọ̀ ó ti tákù ọ̀pọ̀lọpọ̀ àìlera ara fún àwọn oníbàárà wa tí wọ́n sì ń fi ohùn ránṣẹ́ sí wa àti àdúrà wípé a ṣe gidigidi gan egbògi dodo níṣe nìyí ó ń takú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àrùn tó wà nínú ara egbògi yìí a ti rí ọ̀pọ̀lọpọ̀ testimony lọ́wọ́ àwọn oníbàárà wa tí wọ́n ti sẹ́ǹdì sí wa ìkejì irú rẹ̀ òun ni egbògi sangun sangun à ń pè ní rheumatism à ń pè ní. Eh, arúmọléegun èyí tí ẹ máa ń sábà wà nínú òtútù nílùú èyìnbó ó ń ṣe àwọn tó wà ń bì báyìí náà o kò síbi tí kò sí o kò sì síbi tí ìṣe ò sí o nílò egbògi sangunsangun yìí ohun tó o kàn nílò ni tó o bá ti rí ògì o lè fi po ògì egbògi ni tó o bá dẹ̀ rí ògì o lè fi àwọn egbògi wa yìí kó o fi po custard mu tó o bá wá ní custard o lè bù sọ́wọ́ báyìí kó o dà sẹ́nu kó o fi omi tó lọ́wọ́rọ́ kó o fi lò wọ́n o máa ṣiṣẹ́ tí ẹni pé kó ṣáà ti dé inú rẹ̀ tó bá ti dé inú rẹ̀ o máa ṣiṣẹ́ kò sẹ́ni tó ra egbògi yìí sangun sangun yìí ẹ gbogbo ìwọ tí ẹsẹ̀ ń sán egungun á máa sán ẹ á máa pain rheumatism á máa pain egungun á máa sán ẹ tètè ọ̀dà fún egbògi tó wà lọ́wọ́ mi yìí eh, dódó ni ṣe méjèèjì ni mo máa ń rẹkọmẹ́ndì fún àwọn oníbàárà wa dódó ni ṣe àti egbògi sangun sangun iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe nínú àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ ló ti fún mi ní testimony nípa àwọn egbògi yìí please ọ̀dà tiẹ̀ kíákíá kó sẹ́ǹdì mẹ́sẹ̀gì ọ̀dà ẹ̀ sí orí zero eight zero two two is zero four is zero nine five is zero is zero eight is zero two two is zero four is zero nine five is zero kó ọ́dà tiẹ̀ through workshop number wa yẹn fọkàn ara ẹ̀ dhl ó ti kọ̀nẹ́ẹ̀tì product wa àti ẹ̀yin oníbàárà wa pọ̀ gbogbo ibikíbi tóun kó wa pátá product wa yìí máa dọ́dọ̀ ẹ̀ ìlú èyìnbó ni nàìjíríà ló wà ní DHL máa connect yín ẹ ṣe gidigidi gan ẹ jọ mo fẹ́ jẹ́ kó ṣíà fídíò yìí fún mi bó ti wá ń ṣí ẹ̀ yẹn ó ní kàgbákò nínú oṣù táwa yìí o títí tí ọdún yìí máa fi parí ìwọ tó ń ṣíà fídíò yìí ó ní kàgbákò pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni God bless you.